السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مثنين بيا عليك قابليا واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتكل موازيننا واكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك فواتع الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك خير ما يأتي وخير ما نفعل وخير ما نعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسرع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي رؤينا وفي خلقنا وفي خلقنا وفي أهلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه بسم الله إنه من سليمان وإنه بسم الله الرحمن ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وعنب تجري من تحت الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إيصار في نار فاترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسرتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا wàláhù wá sí hún ní àlè alhamdulillah صلوا عليه وارجعوا أسمعتكم يغفر لكم في يومكم وبذلك يغفر لكم في يومكم وبذلك مدد صلاة إبليل لي ماذا يسوق قبلونه أقول إني آسف لمحمد أنا رب اليوم فوق قل شاكر لله والحمد لله الصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته àkọ́kọ́ ń ṣe àlékún nípa ìtẹ́wọ́sọ́lọ́run ọlọ́lọ́ máa ń gbàdúrà púpọ̀ ń gbàdúrà àwọn àfáà wà àgbà náà bá ní lékún kẹfà wọn mo kí gbogbo wa lápapọ̀ látọ̀dọ̀ àwọn àmírù wa ọ̀dọ̀ bàbá wa alága àgbà àgbà àfáàgbà wọ́n wá fi kíkí yẹn káàdì gbogbo wa lẹ́yìn tó sọ pé assalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn ilé orin ilẹ̀ àkọ́fi tẹ́wọ́ sọ́nà kọ́lọ́wọ́ sọ gbogbo ọ̀ràn wájìrọ̀ afẹ́fẹ́ bísìmì láìnà àtàná láti fẹ́ o a a wà pé bismillah ah, tí ẹ̀ bá ti ṣe bismillah gbogbo ìlẹ̀kùn tó ti pátá gbogbo ẹ̀yìn ó sì máa sílẹ̀ ẹni bá yá sí pé lẹ̀kùn àlàáfíà ló tì fún tó sì fẹ́ kọ́ lọ́wọ́ ó sì bísímìláì náà ẹ̀ńtọ́ yẹ pé bóyá ilẹ̀kùn àṣìkí rẹ̀ ló tì ó fẹ́ kọ́ lọ́wọ́ ó sì O náà ní oṣù bóyá àìní báyàbalẹ̀ ó ní ẹ̀ tì ó sì fẹ́ ó sì bísímìláì náà ní. ká gbọ́ ọlá tí ń bẹ fún bísímìláì náà ní ọlá tí ń bẹ fún ká tó ولانفضاله بسم الله الرحمن الرحيم lọ́lá ti ń bẹ fún bisimilahi rahmani rahim orúkọ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan tí ń bẹ pátá orúkọ náà ni gbogbo tí ń bẹ tí ń bẹ n ló fi mú sánmà dúró òun ló fi tẹ ilẹ̀ tá a mọ ibi tí ó kù sí òun ní fi ń dá bíra rẹ̀ ní kọ́lọ́hún fi ajá o. inú ọlọ́gbọ́n wa wà fún káfí lè mú pàtàkì ẹ̀. arábìnrin bá ń ní ha ẹ rí pé ọlọ́run fi ṣe onísábàbí. sábàbí náà ní gbe débi tó gáǹgbà mi ó sì lè jábùú lójú èèyàn ẹ ni ó sì jẹ gbogbo kò tí ọlọ́run ní kánábì Yúsúfù dé ìpìlẹ̀ rẹ̀ wọ́ ọ wọ́ lójú wa ṣùgbọ́n lọ́wọ́ mọbi tí nǹkan oògùn lẹ́sìn Sùlẹ́hà gbà tí ó dé mísírà báwọn ìyá tó wá bọ́ sọ́dọ̀ aṣojú ọba ó ní ààfin gan nígbà wá kó òun àti Yusufu aleyhisalaam sùlẹ́yà àti Yusufu ó sì ti ń fẹ́ kí Yusufu ọba ń ṣàṣepọ̀ ọ̀rọ̀ ló ń fún Yusufu àlẹ́wà pọ̀ o ó dàbí ẹwà rẹ̀ dé ẹwà rẹ̀ náà láàmú wà lìjọ́ náà ọlọ́run jẹ́ àwọ̀ o. wá ti gbogbo ilẹ̀kùn nígbà a Yusuf àti Sùlẹ́há náà gbálù kùránù náà nínú ní fọ́nà bàdà oṣù bìlá ẹ̀mọ̀ sí tẹ̀lé olúwa ní. قالت رأيت لك قال هذا الله إنه ربي إنه لا يكون الله إنه سورة يوسف سورة آية 23 آية 23 بسم الله ìta ṣe lánàá náà la tún fẹ́ ṣe lónìí ọlọ́run wa ń sọ nípa Sùlẹ́hà àti Yúsùfù فراودته التي هو في بيتها عن نفسه ألا arábìnrin tí yusufa wà nínú ilé rẹ̀ fúnra rẹ̀ ló gba yusufa pé kọ́sà bá ń papọ̀ kọ́ papọ̀ pẹ̀lú òun. rẹ̀. ń tọ́ wá sọ ni pé wọ́n ti àwọn àlẹ̀kùn àfa ẹgbọ́n tó lọ wí lọ́wọ́ ní wàgálà kátìlẹ̀ àbò àbà obìnrin ìgbélẹ́kùnrin ẹ̀ ṣe báàbà kan ó ti àwọn ilẹ̀kùn torí àárín gbùngbùn ló mú yusufa lọ àárín gbùngbùn inú ilé ààfin ààfin ọkọ gbogbo ilẹ̀kùn ló sì pátápátá nígbà ó sì tán kọ́kọ́rọ́ rẹ̀ ó sì fi àpò ẹ̀yìn oṣù lè há ó kú bó ṣe àfi ṣe títò ní o ṣe níbẹ̀ ẹ̀kọ́ o lè àbájáde. wọ́n gbogbo Yusufa Ọlọ́run ti ti gbogbo ìlẹ̀kùn ìwọ náà rí gbogbo ìlẹ̀kùn ní òun ti. òwúrọ̀ bíi. yusuf ní lóòótọ́ lẹ gbogbo ilẹ̀kùn ọlọ́wọ́ ákùnlẹ̀kùn kan o ah, inú sùlẹ̀ ha dùn ọmọ ṣeun níbo ló tún kù sí kó wọn láti <laughs> ilẹ̀kùn láàrin àwọn àtọ́lọ́hún onídà ah, ọ̀nà tó gbàgbà tó òfin ní bá ń ṣàṣepọ̀ wọ́n máa wò ó ní rọ́nà àwọn ìlẹ̀kùn náà wá pọ̀ alukùránì ní wàgálà kásílẹ̀ àbùwábà ìlẹ̀kùn méje ó ní sùlẹ̀hátì tó fi àwọn tó lágbára tó fi tì lẹ́yìn ah, kí wàá ní ànábì Yúsúfù wọ́n ànábì Yúsúfù. ọwọ́ sá ń sá kiri. kọ́lá aláàkú ń pé ọ̀nà wọn lọ́gbàjáde ọmọ òun wọ̀ bọ́nà bí Yusufu bó wá ti wá débi ilẹ̀kùn kọ̀ọ̀kan ohun tí ń wí ni pé ẹyà ẹgbẹ́ o láwùlẹ̀ ẹ̀sán sí o. bá ti débi ilẹ̀kùn tó bá ti pé bisimilahi rahmani rahim kí ilẹ̀kùn náà ṣe ilẹ̀kùn ó sì sí gbàgàdà ṣìlẹ̀ ránṣẹ́ kí ló fi sí kọ́pọ́rọ́ rìn lọ́wọ́ òun yìí ó tún sáré lọ bí ilẹ̀kùn kejì nígbà òtún dédọ̀ tó ní bisimilahi rahmani rahim ilẹ̀kùn tó sí tí tí ó fi wá kan ilẹ̀kùn àbájáde gan-an. eléètò lọ́lọ́run o ẹ wọ́n á ilẹ̀kùn àbájáde ń sẹ́wọ̀n pé kíní kan wà bá àfi sílẹ̀kùn nínú ilé láti fi sílẹ̀kùn níta àsìkò gan-an òun náà ni ọkọ̀ ọ tilẹ̀kùn ṣùgbọ́n ọkọ sùlẹ́yà yìí yusufa ó náà fẹ́ sílẹ̀kùn. Wọ̀kọ́ sọ kíkọ́ ní sọ̀rọ̀ mi dòbòrí. Wọ̀kọ́ jàre kọ́ ní sọ̀rọ̀ mi Kò sí kò sí àwọn àti bá a ṣe bá ń sáré lọ sí ẹnu ọ̀nà àbájáde. wàhálìfà yá sàyí. wàhálìfà yá wàkàn sàkókò ní sọ̀rọ̀ ní dùbùrí wàhálìfà yá sẹ̀yìn dáadáa. ṣùgbọ́n ń gba sùlẹ̀hán wá rí wípé ilẹ̀kùn kan náà tó kù rèé owó ọ̀rọ̀ gbọ́dá sí ní bá ọ fa yusufa látàrí nígbà ọ gbọ́dọ̀ jáde fẹ́ alóhùn ní jáde ó ṣe nǹkan tó ní oṣù. wọ́n kọ̀ dájú kọ̀ ní sọ̀rọ̀ mi dùbùrí. ibi tó fi ń fà á ẹ̀wọ̀ ẹ̀ fàyà àsìkò gan-an. wàhálùfàyà àtẹ̀yìn ìgbà alágàrìbá. allah akbar. àwọn méjèèjì bí olówó yusuf tó jẹ́ ọkọ obìnrin bó ṣe gbálẹ̀kùn mú ní ìta bẹ́ẹ̀ ni yusufa náà gbálẹ̀kùn mú ní inú ilé báwọn ó sí. àwọn méjèèjì àti sùlẹ̀ àti yusufa olúwa nífà ya yá ala alàdáyídá wọn bá pàdé olówó yusufa kì í ṣe ọkọ mi wọn bá bá lẹ́nu ọ̀nà. obìnrin náà ló tún sọ̀rọ̀. Mẹ́ta sáwọn mẹ́ta ọ̀rọ̀ tàbí àríkà tó ńlá dáná àdá bọ̀dẹ̀ náà ní sọ̀rọ̀ náà ní dájọ́. ọlẹ́ ọdọ bí ó bí sẹ́yìn lẹ́hùn kiri látà bí sẹ́yìn lẹ́hùn kiri látà àárọ̀ nù ó òjò wọn ó òjò wọn ó. Ìwọ bàbá yìí kí ni tó yẹ ká san fún ẹni ó gbèrò ìyàwó rẹ, wọn náà ayé ló dáná àwọn Ó ní ọ̀gbọ́n arákùnrin kò sí ìrìnàkan tó yẹ káwọn ọ̀sán àti káwọn ojú ẹ̀wọ̀n. ó náà lọ béèrè náà ní tó dájọ́ ó ní tó bá sì lè mú Yúsúfù táwọn òfin jù sẹ́wọ̀n àfi káwọn ọ̀jẹ̀ ní ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́lérò ìta wá fẹ́ lò ó náà ní gbólóhùn bísí ràmá ayájọ wí ó bísí káwílẹ̀ kan sí o. àwa forúkọ ọlọ́run bẹ́ẹ̀ dákun ọlọ́run gbogbo ohun tí ń ṣẹlẹ̀kùn tó tì bá ní wọlé orúkọ ọ̀rẹ́ ẹ̀ bá ní sílẹ̀kùn àlàáfíà fún ẹni tó yẹ pé ó ti náwó náwó náwó títí ń gbé ara kiri tí ò pò afọlá ààrẹ bẹ̀ ọlọ́run afọlá orúkọ ọ̀rẹ́ bẹ̀ ọ́ bá ní sílẹ̀kùn àlàáfíà fún gbogbo àwọn táwọn àlàáfíà. ẹni tó rẹ́ pẹ́lẹ̀ fún ásìkì ló tì mọ́ tó ṣe ṣe é ṣe kàn rábàyọ ẹlẹ́dàá wa aforúkọ rẹ̀ lé ọ̀ orúkọ yìí náà ni Yúsùfù wí tí gbogbo ilẹ̀kùn fi ṣí fún láì sí wàhálà gbogbo ẹni tí ń já sí pé àìrí jẹ́ àìrí mu àìrí náà àìrí lò ẹlòmíì ọ̀run gbèsè ti wọ̀ ọ́. ẹlòmíì gan agbọ́jà kalẹ̀ kò lọ kò lọ wájú kò lẹ́yìn afọ́kọ rẹ̀ bí ọlọ́run bá ní fún gbogbo wa. èmi ọ wà láì náà rí i pé ni sùlẹ̀hátì lọ́la bísímì láì ilẹ̀kùn ọ̀kan sì ń wa náà á wà sọ èmi ọwọ́ akadúsùnmí láàyè látàánú láti bẹ̀rẹ̀ a wá bẹ̀rẹ̀ lónìí ilẹ̀kùn àánú rẹ ọlọ́run ọba sílẹ̀ fún gbogbo wa wọ́n lọ mọ tá à ń fẹ́ o ọmọ èdè àfipamọ́ ọmọ èdè àsọjáde a sì ní bùkátà kankan sọ́dọ̀ ẹnìkan àfi wọ́n ní ọ̀rọ̀ wa lọ́wọ́ ọlọ́run o ọlágbóyòhùn rẹ tí í ṣe bísímìláì rà ó bá lọ́gbọ́n ọmọ bá nìyẹn wá o bísímìláì rà máa nìyẹn bísímìláì rà máa nìyẹn bísímìláì rà máa nìyẹn bísímìláì rà máa nìyẹn bísímìláì rà máa. بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àwọn àṣẹ bísímìláì náà àwọn àwí ní sírígà èyí tí ànábì wa Suleiman alayhi salam tó fi kọ orúkọ Suleiman ló lókè lẹ́tà. ó wá fi bísímì ńlá ìsàbẹ̀ rẹ̀ kíkínà tó ń fún ami pé ẹni tó kọ lẹ́tà sí tí í ṣe ọbabìnrin bàlìkísù níjọ́ náà kò tí ì mọ ọlọ́run ni kèfèrí ni òòrùn ní bọ́ tó bá wáyé pé Suleiman kọ lẹ́tà rẹ̀ pé bisimilahi rahman rahim ó lè fi wọn lọ ju lẹ́tà sí inú torí kò kọ̀mẹ́ntì jọlọ́n ṣùgbọ́n òkìkí Sulemana ti ń ba ooru rẹ̀ ti ń mú ah, ọkùnrin kan bẹ́ẹ̀ ń di báyìí ọkùnrin kan bẹ́ẹ̀ ń di báyìí tó ti wá já lẹ́tà tó wá rórúkọ Sulemana ah, yẹ́dẹ́gbẹ́ gbọ́mọlé lọ ó wá pàtàkì lẹ́tà náà òun ló fi jẹ́ pé alukùránì wá ń ṣàlàyé fún wa pé nígbà tí lẹ́tà gbọ́dọ̀ bàlìkì sùn ó wá ké gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ń tó wá sọ ni pé. ó ní adé lẹ́tà kan gbà ọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́ ní lẹ́tà náà lápọ̀nlé o. إنه من ó ní lẹ́tà náà ọ̀dọ̀ Sùlẹ́mánà ló ti wá ṣùgbọ́n tó tún ń bẹ lábẹ́ rẹ̀ ni pé ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé ọ̀run. àwọn àjọ wí kẹ́lìmà yẹn ìnáwó ní sùlẹ̀mánà gbogbo àwọn àpanupọ̀ àwìn ìgbà mẹ́ta gbogbo ilẹ̀kùn tá a fẹ́ kọ́lọ́run ó ṣí nílẹ̀kùn àlàáfíà ọlọ́run bá ní wọlé abísírì láàyè sílẹ̀kùn àlàáfíà fún gbogbo wa sílẹ̀kùn ọ̀dọ̀nà fún gbogbo wa ìfẹ́yìn nǹkan míì wà ní ìsìn tí ń bẹ nìkọ̀ọ̀kan ló jẹ́ dákun bá ní kábàmì jẹ́ nǹkó kọ́ wa sọ̀rọ̀ wa dìgbòná. a wà pé iná owó bí súlá ìmọ̀nà wà iná owó bí súlá ìlà àmàmìlà. àwọn àṣà ṣe o iná owó bí súlá ìmọ̀nà wà iná owó bí súlá ìlà àmàmìlà. ọkọ̀ ẹ̀ka orin. iná owó bí súlá ìmọ̀nà wà iná owó. ògùn àdúrà gbogbo wa tó lè ràn lọ́wọ́ láti kéṣù ní nǹkan bí ọdún díẹ̀ sọ irúgbìn kan wọ́n ń pè tí wa máa rí ẹ̀gúsí ibi tí bàrà yẹn ti ń jáde ẹ wo ìtàkùn tó gbé tó so mọ́ ẹ wo bó ṣe ti rí tó ẹ wá wọ ẹrù tí tó gbé kárí ah, nígbà tí kìíní ń wá pọ̀ ní inú àkọsílẹ̀ wọ́n níbi tí ìyẹn ọba ké sọ́lọ́ ọlọ́lọ́ ọlẹ́rìí tó gbé kà ń ní orí yìí ah, ọlọ́pọ̀. ẹ̀rọ àìbá ni wí. tàbí ń bẹ̀rẹ̀ ni o pé ẹrù wa àlè ìdágbé ọlọ́run wọn ni ọba ní gbé ogbẹ o bá ní ẹrù wa bá ní fúyẹ́ rẹ o. bismillah. kọ́lá nẹ́ta fíyù inú ẹ̀fẹ́jà lẹ́ta mi lè fi. wọ́n ní igi ẹ̀gúsí. síkọ́lẹ̀ ha ìlà àrùn bí ọba kẹgbẹ́ lọ́ọ́ ọlọ́nà ó lẹ́rù pọ. pọ̀ ẹrù yìí fẹ́ ju orí ìhun lọ. ọ̀pọ̀lọ̀ tààlà. ọlọ́run bá lè jọ lọ́wọ́ sọ pé. lórí àájẹ́ ti ara ta ló wá fi ọ̀nà lọ. ẹ nǹkan ọlọ́run ní ta ló fi ọ̀nà lọ. ti àǹtà sí. ní lọ ìwọ ọlọ́run náà ló ń wá ìrànlọ́wọ́ rẹ̀ ìwọ lọ dáhùn ṣùgbọ́n wọ́n ràn lọ́wọ́ ọlọ́run lọ parí ti gbé bùkátà rẹ̀ síwájú wọn tó o ti ní òun ni bóun ọ̀ràn ọ̀lọ́ fàyọ̀bálẹ̀ ewu náà bó ti wúwo tó kò ní ọba àlejò ọlọ́wọ́ a ní kí ọ̀rẹ́ rẹ̀ ńgbò tí ké sóhun ẹni tí aláàárù tí ó gbọ́ gbé tó òfin ní màpò oòrùn kankan òun náà wà lórí gbogbo ẹrù rẹ máa ọyá sọmọ gbé kárí ilẹ̀ láìlà ilẹ̀ ẹ wo sí ọlọ́njẹ náà lọ ẹnìkan ipa láti ọlọ́run kó ṣubú ni pé kéèyàn má mú ẹni ọbaamu mú nǹkan ní ìmọ̀ ọlọ́run nìkan òun lọ́tàn rẹ̀ jẹ́ tọ́lọ́run òun kọjá ẹni tí èèyàn lè rú nǹkan pọ̀ mọ́ mọ́ ní aṣọ́ráka màáyí gèèrí tàbákì tó ń wà fi ní ẹfẹlẹ́ ìkún náà ní ẹfọṣọ ìkún ẹfọṣọkọlẹ̀ ìkún ọlọ́run ló wọ́n yọ̀wọ́ lọ́rẹ̀ pátápátá nítorí pé ẹni tí ò lè ni wọ́n á wọn. ẹ̀pà wọn pẹ̀ ẹ̀fẹ́ sọ̀kan ọlọ́run náà bá ń lọ ẹ wá wò ìtàkùn ló kẹ́kọ̀ọ́ ọlọ́run yẹn ọlọ́run dá lóhùn àbí ọ̀dá lóhùn gbàrà ayé rẹ̀ ní o àgbàrá tún ní ọ̀kan tí tún ṣe kẹ̀ǹdìkẹ̀ǹdì báyìí o ẹgbẹ́ nígbà. Aláhàtúbà. Aláhàtúbà. ẹ wá wo ìtàkùn tó gbé ṣé tó wá ìtàkùn yẹn ìjàgbára ẹ̀ ká dépò ìtàkùn ṣùgbọ́n ti ké pa ọlọ́run pé kọ́rùn ń dẹ́rù ọlọ́run ló wọ aláàárù tí ó ràn tó ní mà kó ohun kankan ló wọ́n yàn fọ́ ọlọ́run àbẹ́ o wọ́n o wọ́n fi àlẹ́ ń àánú rẹ jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wa ìgbà náà ni ọ tẹ́wọ́ sọ́lá pẹ̀lú orin kéwì wọ́n bá ní kọ bíi mẹ́ta ń bẹ̀ a sọ pé ìjì alílà náà fi kó lè ní kí n máa rọ̀já àlejòkó náà o. يا من يرى ما في ضميري ويسمعه أنت المهاج لكل ما يتواكه ولتسلم لكل ما يتواكه اجعل لنا من كل ذنب ما رجا ولتغفرنا يا من إليك المرجو ولتغفرنا يا من إليك ẹ jẹ́ ká fi àmì o so àti fowópọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ó wá kú àkíyèsí kan tá a tún fẹ́ fún wa ah, torí rọmọdánù tí à ń gbà lọ yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà dákun ọlọ́run ìyọrí rẹ̀ náà méjì ọ̀sẹ̀ yìí wá o. jẹ́ àjọyọrí ẹ̀ pẹ̀lú alihamdulilayi inú dùn ọlọ́run àti inú dùn fún o a bẹ̀rẹ̀ pẹ̀lú dùn gbé síwájú wọ bàtọ̀ dá wa pé bí a tún wá yọrí rẹ̀ pẹ̀lú alihamdulilayi tinú dùn bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún ẹnu ètí ọba àyàn láyé ń bẹ ọlọ́run náà máa wò àwọn kan lájọ ṣe ìdúta èsì ọ̀gbà wọn láyé àwọn kan lájọ ṣe tèsí àwọn kan ọlọ́run ti pe àwọn ní sọ́dọ̀ wọn ò sì dáná. náà àsìkò wọn ni ọkọ̀ ti ń gbé wa lò dúró òun náà lòrú àtọ̀sán ẹ́ńjìnì rẹ̀ ọ̀bàjẹ́ táyà rẹ̀ ọfọ. bí ṣe ń gbé wa fún ọkọ̀ kan tó wá ti dé gáràjì yóò ti já wa fọ́kan ètò àwà ọkọ̀ tá a wọ̀ kẹ́yìn nínú méjèèjì ọlọ́run lọ́mọ. Ó náà ti gbà wá yànjú pé ọjọ́ ayé ń lọ. Ọjọ́ ayé ń lọ o. ẹ jẹ́ ká múra sí dọ́là o lọ́wọ́ ó rọrùn o tí ó sì gbà lẹ́sìn fún wa o Ramadan bá wá ń lò lọ tí ó nínú rẹ̀ ó gbogbo wa sí oríire tá a sì ń béèrè òun lè torí burú òní gbẹ̀yìn ẹ̀fọn a sì ń rí ọlọ́run nípa máa wa ẹ jẹ́ kọ̀ọ̀kan wa ká lọ tún wa ṣe tí bá dá gbangbọ́ o ọlọ́run alábòsí o ọlọ́run ò ṣe tàn o àǹfààní tó wá wa létí ni pé àsìkò gbígbà àdúrà ní Ramadan àwọn àsìkò míì náà wà kọjá gbígbà àdúrà. ṣùgbọ́n ti rọ́mọdánà ọ̀pọ̀ àwa fẹ́ gbà wá níyànjú pé gbogbo àdúrà tá a tọrọ ẹmẹ́jì méjì àgbéka orí ayé nìkan Ẹmẹ́jì méjì àjẹsọ orí ayé láàjì ilé pé a tún lọ kan bá ó ní àwọn àṣẹ́jì náà lè ọlọ́run bá ní kẹ́ ó ní ládàára nílé mẹ́rìnyìn dáadáa ha ìlà àlàjì ìlànà bọ́búlà lè máa ò ìlà ìlà àlàjì ìlànà bọ́búlà lè máa ò ní ìgbà náà hábìyà ونسبنا بشاري أبطانيا ونسبنا بشاري أبطانيا àwọn tó súnmọ́ lọ́nà nínú ìgbàgbọ́ ó ní lágbára lílé mẹ́rin yìí kò sí ilé kankan fún ọmọ èèyàn ó tọ́ ti kó ìlàyé tán ilé tí ọlọ́ọ̀dé sí lọ́hùn ومن الذي كان قبل الموت ilé tó bá jẹ́ pé òun ló ti kọ́ kó tó kú ó wá tẹ̀síwájú onítọ́wọ́ ẹgbẹ́ ọmọ èèyàn mọ ilé ìbáyé tó bá mọ́ dáadáa ilé tí ó dé sí lálùkì àmà á onílé náà má dùn tí ó dùn fún bẹ̀. wọ́n yí àdìsáré àgbàbá ní á wọ́n yí àdìsáré àgbàbá ní á. orin ló gbé ọkọ bàbá wa bá ní ló gbé jáde bàbá wa ní òdìdé kárí ná. bẹ́ẹ̀ ọ̀rọ̀ إلا الذي كان قبل الموت بانيا إلا الذي كان قبل الموت بانيا ẹ jókòó ẹ jókòó wá sínú o wá sínú o wá sínú o orí lásán kọ́ ọ ẹni ẹ bá mọ ilé dáadáa yóò gbádùn bàǹkì àmọ́ tó o bá mọ bí òṣèdá ó ṣòfò lọ́hùn. àmọ́jà sófò ẹni wọn bá ń malé ẹ̀já fìjàkú láyé yóò sófò ọwọ́ rẹ̀ ọgbàlẹ̀ láǹkì ohun tí wọ́n kì í yẹ kì í ṣe lé bílọ́ọ̀kù kì í ṣe lé kì ṣe lé ohun tí wọ́n kì í níṣẹ́ ìwà ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ká dáadáa sáládùúgbò àwọn bàbá tí wọ́n ń lọ gbogbo ilé tí wọ́n kọ́ lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láyìn ní ìsìnkú ẹ̀rọ fojú wo àwọn bàbá tó kọ́ lé ní àwọn ọmọ ti kọ́ lẹ̀ wọ́n kọ́ lẹ̀. Allahu Akbar. Àmìrì wa olójú ayé gan ni àwọn ọmọ tí ń kọ òmí ní ń kọ̀ lẹ̀. Ń lọ rẹ̀ǹtì ilé. Lẹ́yìn ṣe wàhálà ṣe wàhálà. Láàdáàbà lílì mọ́rí ìbáàdá lílì mọ́rí ìbáàdá lílì إلى الذي كان قبل الموت ثانيا إلى الذي كان قبل الموت ثانيا وعندنا بغيره وعظمت بنوها وعندنا بشاره عظمتانيا وعندنا بشاره عظمتانيا. torí náà a wà lásìkò nígbà àdúrà kó má jẹ́ pé gbogbo àdúrà wa lọ́sàn-án lóru kó má jẹ́ kó rí ayé nìkan la gbé ka o ayé ọ̀tán o àwa fẹ́ rántí ṣíra ànábìwá Muhammad àárí pé àná tí àná ìjókòó wa láti bẹ̀rẹ̀ dé parí àfitẹ́wọ́ sọ́rọ̀ ni òní náà á tún ṣe bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn máa kànlẹ̀kùn pọ̀.

Ọba a bá ti gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ àtọ̀rọ̀ òjíṣẹ́ àtàwọn ẹni ọlọ́run á sì ní á sì ní nǹkan kan ò lè dá àfikọ́lọ́run ọlọ́wọ́ sí torí náà wọ́n ní ẹni tílẹ̀kùn rẹ̀ tí kìí tì ó ní àmọ́ pé gbogbo ọlọ́run bínú tẹ́nìkan bá ní owó òní tóun ó bí ọlọ́run léèrè bọ́lá àwọn ṣe pọ̀ pé ọ̀wà ní tóbi tó yẹ pé òǹdò ń fáyè lẹ́gbẹ̀ẹ́ fẹ́sẹ̀ gbogbo ń bẹ wọ́n fẹ́ bí ẹnìkan wá ní òun bí ọlọ́run yóò sì ọlọ́run bẹ́ẹ̀ ni tí bí àwa gbogbo ìgbà òun tún dé o òun tún dé o.

àwa ṣe ní sí gàtà àfa wa máa ń lò wípé sọlú àlẹ́ ìwà ìfà ó ìwà ìṣàkóso. Yàgbé fẹ́rẹ́ làkún ọmọ fẹ́rẹ́ yá òbí kan kọ̀lé láyé kàdé. Yàgbé fẹ́rẹ́ làkún ọmọ fẹ́rẹ́ yá òbí kan kọ̀lé láyé kàdé. Àgàgà sọlá tó ká tó rà lé wà káyé àṣà. Àwọn ọ̀gá àgbà tó wà sáájà ó máa òrìn àyà. فاستغفر لكم بيومكم ومن الجريم الله كذا الكاية ناو من حديث أبي موسى الأشعري رضي الله عنه ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó ni o a ti lò rí pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run kò sí tuntun náà a máa tàbí dáàbò ẹ̀ ni bọ́wá ìdífẹ́ ni lọ́wọ́ tá a orí àwọn àfáà ni wọ́n ń ka nọ́ọ̀sì wọ́n fọ ẹni tó gba ọ̀rọ̀ yìí wá òun náà ni àbí Musa aliasiari ọ̀kan ló jẹ́ náà àwọn sàábì ìjẹ̀lì lọ́n bá ní kẹ́ ọlọ́run yọ ọdún ṣe wá sọ báyìí pé. lẹ́sàdá rasúlù láì sọ́gbọ́ wọ́n àríkì wọ́sánlá bí àrọ̀ bí yìí bá ti rọ́bà òjíṣẹ́ náà Muhammad ike abdullah máa bá ọgbà lárúbáwá kan lálejò ah, lárúbáwá òun mọ̀ rẹ lónìí o owó òtí ẹ̀ lérò pé bọ́yá ẹnìkan gba àlejò tó lápọ̀nlé tó òun lórílẹ̀ ayé ń jọ́ náà tó gbà lálejò ni ńlá Muhammad àti Abubakiri ewu ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀ta tó ọ̀pọ̀ wọn lé gẹ́gẹ́ bí àwa náà tá fẹ́ ká ṣàpọ́nlé àlejò tó bá wa yìí ká fi sẹ́ẹ̀rẹ́ ká fi ṣàpọ́nlé rọmọdánà ká fi ìtú bẹ́ẹ̀sẹ̀ ká fi ṣàpọ́nlé rọmọdánà ká jìnnà àlejò náà onílé náà

Ah, Allahu akbar. Láwọn náà jẹ́ aṣọ kò ń gẹ́rẹ́ o. Fàyà rọ́bì wà fíkí náà nínú واسق يا رب وافقنا لنيل مرادنا gbogbo ọ̀rọ̀ ń gbọ́ náà ni ká máa kíyèsí a ti bẹ̀rẹ̀ náà nù kí ló wá fẹ́ ìwọ lárúbáwá kí ni bùkátà rẹ kàn tó o fẹ́ ká bọ sọ fọ́lọ́ ń kó ṣe ọ nígbà lárúbáwá ọ̀dà ó onye na-akata narị ụlọ onye ahụ baa mgbe lọhụrụ rakụmi tó ọmọ ọgùn wà á ń sàtá tàlúbù àhàrì kó ìbúgbẹ lọ́hùn fóun kó o tún ní màálùú kí màálùú náà kí àwọn máa rí ọyàn rẹ̀ fún wàrà lára rẹ̀ alábìyín sọ parí Aláàrin ní sọ́jú tán, ọlọ́jú tán, onídà tẹ́wọ́, tó bèèrè àṣẹ fún. Ọlọ́lọ́ lẹ́rù rẹ̀ gbọ́gbà wà lálejò ọkùnrin wáyé, ṣùgbọ́n a fẹ́ kọ́ ọba bí ya bùkátà rẹ̀. Bùkátà rẹ̀ tó gbé síwájú wa tó ní aṣọ fún ọ ni pé òun fẹ́ ní làkúnmí tó wọ́n máa dùn. Òun sì fẹ́ ní màálùú tí ó máa mú ọyàn wá táwọn máa fún wàrà rẹ̀.

gẹ́gẹ́ bí ìyá arúgbó kan ṣe ṣe nínú àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí Musa wá bùkátà sọ́dọ̀ ẹ̀. lábọ́lù yàrá ọ̀ṣun lọ́la lọ́la àjúṣe dání ìfúráyìnlá. àwọn sàárà ní wọ́n ń ṣe ọlá ìyá arúgbó náà ọmọ Ísírẹ́lì kí ló ṣe. Àmìnì ní ẹ̀sọ́ sílẹ̀. Òjíṣẹ́ ọláwà ń ṣàlàyé fún. Iná Mọ́ta lọ́mọ ọ̀rọ̀dà ti bá ní ìṣọ̀ ìlà àdìlàmà léwu ìwọ̀lẹ̀ ọ̀rọ̀. Ẹ̀kọ́ yìí ká kọ́ ẹ̀kọ́ ń bẹ́ o. Tó bá ku èmi àti wọ́ pẹ̀lú ẹlẹ́dàá wa dákun tọrọ oore ayé má gbàgbé tàkìámọ̀ náà. Má gbàgbé tàkìámọ̀ o. àlejò àlejò pàtàkì lọ́wọ́lé wá bá wa yìí o oríire ni fún wa àwa tó bá láyé o oríire ni fún wa o oríire náà jẹ́ ọ̀kalẹ̀ fún wa o. anáyìn wọn ṣàlàyé fún àwọn sàábà pé ohun tó ṣẹlẹ̀ ni pé anábì Mùsá alayhi salam nígbà tí ó fẹ́ jáde kúrò ní Mísírà ní òru ọjọ́ náà òṣùpá dàbí ọ̀sán. òṣùpá ọjọ́ kẹrìnlá ni. ṣùgbọ́n bí wọ́n ṣe jáde tán tí Musa ṣáájú gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ní àtẹ̀lé bí wọ́n ti bọ́ sí ẹ̀yìn ìlú Mísírà bẹ́ẹ̀ ni òkun kù bírí lẹ́ẹ̀kan náà ní ìgbà tí ìmọ̀lẹ̀ táwọn tí à ń gbádùn ẹ lọ tó wá kú ìdààmú bá dé kí náà wá dé báyìí òṣùpá ló wọ̀ yìí kò tí ìdásíkò tó yọ wọ bá wa béèrè ẹ̀yin wa kí lọ ṣẹlẹ̀ o kí ló bẹ́ẹ̀ tó súnmọ́ lọ́wọ́ àwọn wọ́n yìí sí àwọn àfáà ṣe wọ́n yìí ipò ṣe yẹ̀yẹ́ wọ́n yìí kódà òjíṣẹ́ ńlá muhammad kí àtọ̀là máa ń bá tó bá tó sáfù tán ohun tí máa wí ni pé nìyálì ní ẹni kan ó lè rà láàánú tó ń mọ ya. àánì ní àwọn tí a fẹ́ kọ́ máa súnmọ́ wa ni àwọn wúlù ní ilé mi nà á àwọn tí tí tún gbá ti jọ fún àyè ẹ̀yin náà ẹ̀ wò nǹkan. gbogbo ètò tí ń lọ dáadáa rẹ̀ nípasẹ̀ àwọn tó ní làákàrè ni ọlọ́run bá fẹ́rẹ́ èèyàn àwọn tí ó kò tì ń làákàrè ni wọ́n jẹ́ wọ́n sì máa wọ́n tó bá sọ nǹkan kan wọ́n ràn lọ́wọ́ kódà bàbá gbàgbọ́ wọ́n ràn létí oríire ni ó oríire gbogbo wa náà jọ fún bá fún nínú ilé tó níyàwó tí ń gbọ́ tọ́lọ́run lára rẹ̀ gbà lóore o. gbà lóore oore lọ́lọ́run ṣe fún ọ ẹlòmíì ní ìsìn inú fún àyàfu lọ́wà ìyàwó ń bẹ́ lé ẹnu rẹ̀ gbà pé ìsádá rẹ̀ o ọ bá nǹkan bẹ̀ ní òmù ògì tó bá rà ìwọ náà lọ́wọ́ àpò àdéhùn ni ìwọ bá bá ń bá àwọn máa kú owó kìíní báyìí ọkọ̀ owó ata dúpẹ́ kálọ̀ ó jàjúmọ́ o ohun tó kìlọ̀ yẹn òun náà ni pé àwọn tí wọ́n bá súnmọ́ yàn ọlọ́run ọmọ ti pàṣẹ wọn jẹ́ kí oríire èèyàn wọn o wọ́n o àwọn afaa ẹwà wo nkan ohun tó àná di ọlọ́run gangan ó tún wá awọn afaa. àwọn afaa ọlọ́run àfà kí rí sí òṣùpá òṣùpá tó dàbí tó ṣe pira lójú kan náà tí ò tí ì tàṣíkò kí rí sọ sí ó. àwọn wa sọ fún. ìwé lọ́mọ olúwa a gbọ́ nínú ìtàn wípé anábì Yusuf aleyhisalaam tó ti kọ́kọ́ lo ìlú misira rí kí wọ́n Musa ó tó dé torí Yusuf ọ̀ṣáájú Musa o lẹ́yìn lẹ́yìn ìlànà ìlú Musa dé o Yusuf ti lo ó ti lo Mísírà kọjá áà ti lo kọjá o wọ́n ní dáhùn àárín inú àkọọ́lẹ̀ ni wípé anábì Yusuf àlà ọlọ́run bá ní yánú sí i nínú àsọọ́lẹ̀ rẹ̀ tó sọ nígbà tí àsìkò ìkóòláyé rẹ̀ súnmọ́. akọ̀lá nínú ẹ̀rọ pípa bí ọwọ́ ìyàlẹ̀ lákòójọ mi nípa àtàlẹ́ òkúlà ìlọ́ọ̀rọ̀ ìmọ̀ rẹ̀. ó ṣàdéhùn ó gba májẹ̀mú lọ́dọ̀ àwọn tí ń bẹ láyé ńjọ́ náà láwọn tí ń lo mísírà lórí wọn tí ń lo ìjọba mísírà lé lórí ó ṣàsọọ́lẹ̀ ó forúkọ ọlọ́run wá sọ ọ́ ṣàsọ́ọ́lẹ̀ ó ní ẹ dákun o ẹnìkan bọ Musa ni o yóò tún lo orí ilẹ̀ Mísírà yìí o ah, ṣé ẹ rí Yusuf alayhi ọba tí ń bẹ ní Mísírà lásìkò ẹ̀ tírílíọ̀nù náà nìjẹ́ ìgbà tí Musa náà tírílíọ̀nù náà gẹ́gẹ́ bí bàbá olúwo àtiwọ́lá àti ìsáájú fún bàbá wo tòní o ọlọ́run bá ní máa kọ́ bàbá náà máa ṣe o màdí mẹ́sàn-án náà ìwọ wà láti nàárínà kájà ní àgbègbè nígbà òsè èdè máa ẹ bá ń ṣe náà. bàbá àtúntò sí èdè. Ẹjẹ́ pé Allahu Akbar. Dákun ọlọ́ máa bá ní pẹ̀lú bàbá náà. Má jẹ́ kọ́tọ̀ ọ̀rẹ́ ni rẹ̀ o. Ó ń gbé nǹkan yan nípa o. Ọlọ́run sì fi ń rẹ̀. Ń rẹ̀. Nígbà wá sọ dé rẹ̀ ni fẹ́ orúkọ bàbá wa. ni pé bàbá wa àápè olúwo tàná olúwo òjẹta olúwo tòní bẹ́ẹ̀ ni àwọn ìwọ́n sì lóko tí ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mísírà mísírà ọba tí ń jẹ ń bẹ̀ orúkọ rẹ̀ ni fìràhùn orúkọ yé wọn fìràhùn ṣùgbọ́n wọn ó kálukú ló tẹ̀ bàbá wa ṣùgbọ́n kí ló sọ bàbá aláàfin àwọn sọ pé bàbá wa àmìdí adéyẹmí adéyẹmí adí lásìkò tí wọn. ó ń dáwọ́ sọ ni wípé àwọn tó ń lo mísírà bọ̀ fìrìọ́nà náà ni wọ́n ń jẹ́ kó tó wá kan fìrìọ́nà ti Mùsá ṣùgbọ́n ìgbà tí Yusuf ń lo orí ilẹ̀ mísírà ó ṣàdúrà. ṣàdúrà ńgbà tí ó di pé àsìkò tó bọ̀ kí làdúrà tó ṣe ẹni rọ́bà náà. olùkọ́lé adé Ah, bí ipò ń ṣe pọ̀ tó gbogbo ọ̀nà tó lọ́ngbà ṣoore fún ànábì Yúsúfù ọ̀nà ìyanu ni tó yàtọ̀ gédégédé sí gbogbo àwọn yòókù ah, ọdún méje tó fi lo orí ilẹ̀ bọ́ sí lọ ọdún mẹ́rìnlá lọ́kọ́kọ́ wọ́n fọ ọdún méje keje kejì ọ̀nà tó lọ́ngbà fún ọ̀nà tó ga ni. torí ohun tó ní wọ́n wá máa owó owó pépà ẹni lówó lọ́wọ́ lọ́dún kan náà ń yẹ gbogbo orí ẹbí síra ọdún owó góòlù ló kù nígbà wọn tún náwó tán tí ó sòwò kan dì kan mọ́ ọ̀gbẹ́ ah, ọlọ́run sì kọ́ máa ń ṣe olórí àwọn àwọn tó àṣà ìnà ìyárí ni àwọn tó mọ nǹkan gbogbo ẹ̀ ló ṣe kalẹ̀ tí ò ní bàjẹ́ nígbà owó fífá ọ̀nà tó bá ní ẹran ọ̀sìn náà yóò rò ń jẹrà nígbà ẹran ọ̀sìn tó tán nígbà gbogbo ní nǹkan nígbà tó tún tán nígbà ọ̀gá máa fi lọ́ba ń máa ti bẹ̀ nígbà tó ti wá nọ́mbà lé yín yóò ti wọnú ìjọba ni nígbà ẹlẹ́wọ̀n tán ọ̀nà àjọba ní ẹrú lọ́dọ̀ ló kù gbogbo ẹrú bá tún bú ara bẹ́ẹ̀ rí à ń gbà wá tán gan wọ́n ní nǹkan gbogbo ẹ ti tọ́ ọ̀ràn ọlọ́rẹ̀ ní ẹ̀wà ó ní rọ́bì ọlọ́run o ọlọ́lá ìmọ̀ ah, pọ̀ ó lọ sì tún fi ìmọ̀mọ̀ mi àwọn ìtumọ̀ àlá olóò tún ti nà ó fi mọ òun Yúsúfà. ó wá sọ́lá ọlọ́run bá ń bá sọ̀rọ̀ náà ni ó ọlọ́run ò pé méjì ó kò kúrò láàyè rẹ̀ ó. ọba ẹlẹ́sìn gbáròyé ni ó kì í sọba mọ́pẹ̀ náà ó ó wá kọjú sọ́lọ̀ níwọ̀ ọlọ́run ní fáátìrà ọ̀sàmá wá sí ìwàlẹ̀ àárín ìwọ ló kúkú ṣẹ̀dá yìí ìwọ ló Oríṣiríṣi ọlọ́run ìwọ ni mo gbójú lé ní àárín ayé tí n bá tún pọ̀ láyé tán, àlìkè àmà ní náà ìwọ tún lọ olùgbójú lé mi. Mo wá bí ọlọ́run gbogbo ìgbà tó wọn bà kúrò láyé má jẹ́ kó wò ó kú sí kèfèrí. Dákun ọlọ́run àwa náà má pa wá ń pa kèfèrí o. Àtúbọ̀tán rẹ ọ̀fẹ́ nìkan kan wá o àwọn ọgbà wa parí ẹ̀tọ́ ní wá rí wọ́n mú mi bá àwọn ẹni rẹ ní ìlànà bàbá àwọn àwọn ànábì ńláńlá tí wọ́n ti lọ àwọn yakúbà ní Ibrahima ní gbogbo wọn ibi tí gbogbo wọn sì sùn sí òun náà ní sáàmù ní sọ kúdùsì kúdùsì náà ni Musa lọ́jọ́ náà àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí òṣùpá tún wọ̀. tó òkú fi dé àwọn àfáà wa ń sọ fún pé Yusuf àti bọ́lọ̀ ń ṣàdéhùn o pé ẹnìkan ń bọ̀ tí ó jẹ́ ànábì Musa àtàwọn àjọ rẹ̀ gbogbo ìgbà tí wọ́n bà jáde kúrò lórí ilẹ̀ Mísírà yìí Ọlọ́run jẹ́ wọn òun náà yòówó lè jáde pẹ̀lú wọn kí wọ́n wá bí sàárè òun bá wà kí wọ́n gbé pósí òun òkú òun náà wọ́n gbé jáde.

ويروى من طرق آخر أن هذه الأجوبة كانت مكعدة عمياء لماذا وامي يا ربنا wọ́n ní ó ti di ẹni tí ò lè kú òlójú kan náà mà ẹ̀rí gbọ́dọ̀ ti pẹ́ ọgọ́rùn-ún mẹ́rin ọdún ó ti ọlọ́run dájókòó ni ọdájókòó túláàsì ọlọ́run dájókòó túláàsì o ṣàánú wa o ọlọ́run dájókòó sósúkẹ náà. àdánwò àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́jì ọlọ́run tún gbà rí rẹ̀ ohun ní gbọ́ kọ̀mẹ́ntì sọ̀rọ̀ kọ̀rí mẹ́rẹ́ntì sọ̀rọ̀. ni Mọ́sà, aláwọ̀ kùkúrú tàbí lóòdì ìfọ́bùrí Yúsùfà. Ó wá gbé síwájú Mọ́sà òun gbọ́ pé wọ́n ní ọfẹ́ kóhùn òjúwe فقالت له لا أخبرك حتى تعطيني أربع خصال. ó ní ìjà wá wà Musa sórí tó béèrè o pẹ̀lú májàmú ni. ṣùgbọ́n wọn ò ní júwe ẹ̀bẹ̀ fún ọ abọ́ ọba lè bẹ lọ́hùn lọ́hùn ó ṣe nǹkan mẹ́rin fóun ẹ wá wo ẹ̀kọ́ wọ́n ní kọ́lọ́ ọgbọ́n onírà fún mi ọgbọ́n kan àwa ń sọ fẹ́mi àjọyìn náà pé bá a tọrọ rẹ̀ ọ̀dà tọrọ lọ́wọ́ ọ̀sọ́ pé tóun bá fún yàn láyé òun ò ní fún lọ́run kò yìí sọ pé tóun bá fún yàn lọ́run òun àfún láyé orí ayé nìkan o nínú àsìkò àlàwà yìí o. kama ṣe bí ẹni tó béèrè ràkúnmí àti màálù ẹ wá ohun tí arábìnrin béèrè. ó ní wàá musa ó ní nínú nǹkan mẹ́rin tó ń fẹ́ ó lóun ò lè rìn má ti jókòó ní òun jókòó ní ìsìn ọgọ́rùn-ún kẹrin ọdún rè gbọgọ́rùn-ún ọdún ọ̀nà mẹ́rin ló ti sọ pé lọ́run kó gbẹ̀m dìde kó hàn rò wọ́n ti rí ilé sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì túnṣọ́fọ́ náà kọ́ dá ìrìnà padà fóun torí tó ń béèrè yìí owó bùkátà lọ síbi kóhùn ò rína owó bùkátà lọ síbi ò lè rìn sọfọ́ náà bẹ́ẹ̀. wọ́n ṣàlàyé. ó wá ní wá o Musa sọ ní bóun ti dìyà arúgbó ó wà á sọfọ́ náà kó sọ kóró kójú òun ọdún máa dán ó ní sọ gbọ́ ti gbọ́ ah. mẹ́fẹ̀ẹ́ táwọn. Ah. ó wá rí rẹ̀ wá ní pé kì í sáyé nìkan lòun wá tọrọ ń lọ òun ó tẹ̀lé ọ o bẹ́ẹ̀ kọ́ ọ sọ fọ́lọ́ ń bá wọn o ti lè ṣe bùkátà yóò obi ya. Ah, Musa ní ewu kí la wa bì yá ìkí ní sọ yìí. Ó mọ̀ hàn lọ ń gbé kàn láyà yìí. Àwọn máa lọ lágbára Fàáwọ̀ Ọlọ́run Musa. Musa, wọ́n ọ́ léèrè, Ṣé ètò ọ̀hún ṣe ságbára rẹ ni? ìyá arúgbó nílà káàdé ó ti otu pé wọ́n ọ̀lágbára ó ti pọ̀ lọ́run òun ọlọ́run ló ké pé ah, ọlọ́run ṣe tó fi mọ̀nà. Ìjẹta Gbogbo àwọn tí ń ń bẹ̀. Àlàfo ni ó gbójú òkè báyìí. Ah, Lọ́n wa náà. فيا رب وافقنا إليه مرادنا وأوقافنا من يا رب وافقنا لغير مرادنا وأوقافنا في موقفين Ọlọ́run ìwọlẹ́lẹ́dàá wa ọmọ ń tá a fẹ́ ọmọ èyí tá a fẹ́ gbogbo ń tá a fẹ́ ń lóore ọlọ́run ṣe fún aláyé níwọ̀n àjẹkọ́ oore ta yóò dìtọ̀nù lọ́wọ́ gbogbo ń tá a fẹ́ ń bá nímú jìnnà sí wa yá lo ìgbádùn ká lò títí ká ti bọ́ musa ní òun ti gbọ́ ló bá bó ti sọ bẹ́ẹ̀ ni ìyá náà rò wọ́n bẹ́ẹ̀ lórí náà kedere ní wo ibi tó jìnnà ṣe fẹ́ẹ́ ìyá tó rẹ pé kò rí ìrànwọ́ tẹ́lẹ̀ ní wòmí tó jìnà àwọn tí a rí ìgbàgbà wọn ò rí tí ní lọ́ọ̀kan ẹran tó o ọlọ́mọdé o lórí arúgbó yóò ṣe gbé sí ní o Musa sọ ọgbà tó wí àwọn ọlọ́run ó ti gbọ́ lálàfo ká díjú ká yájú bí wọ́n ṣe yájú wà bẹ́ẹ̀ yájú dọ́gbẹ́ mọ̀dé kódà wọ́n tún ti bá aṣọ tún ti bá aṣọ àlùjẹ́ mẹ́ra rẹ̀ ń dá sí wo gbé yẹn ìyáwádà ìyáwádà

ìwọ́ tàbí dọ́dà kò lè bàjẹ́ bá ń sọ fún ọ bẹ́ẹ̀ kéèyàn ọ̀fẹ́ àbálẹ̀ pé ń tọ́jà ò lè bàjẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ò sì rò pé ń tọ́jà jẹ́ ò lè látúnṣe ẹ̀ṣẹ̀ ńlá ni kí lọ́lọ́run ò lè ṣe gbogbo ń tọ́jà ni kò ṣe fún wa o lẹ́ẹ̀kan náà ìyàwó ti dọ́ lọ́mọdé kọ́rẹ̀ ń jó mọ̀nà wọ́n bá lè mọ ogí láṣù lára ẹ̀. ẹ̀rọ olóṣìṣẹ́ ọ́nì pé mẹ́rin ló ń ọlọ́wọ́ kan. musa ni ti rí na lè rìn a ti di gbé kalẹ̀ ní ọ̀tẹ̀lé mọ́jẹ̀mú kẹrin ni pé níjọ ọba wà lìyàn náà sọ fọ́lọ́n pé ibi tóun náà ó dé sí làlìyàn náà ó lè tọkàn nù ó ní sọ́ọ̀sọ̀ bẹ́ẹ̀ à ó gbogbo mẹ́ta tó ṣe òun kọ́. lọ́ba tún sọ fọ́lọ́ ọlọ́run ní ní kóhùn ò tó dá obìnrin o nígbà ní fọ́lọ́ kóhùn ò tó dá àtiwọ́ gángan ló ń ti kàkọ́ọ́lẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ gbé tọ́ba dàsìkò báyìí ọ wáyé ó sì ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ mú pé ní ọjọ́ wà jẹ́ náà lọ́wà tọ́ba sọ fún

ìṣọ́àfà. ó sì ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ nígbà òde à tó débì kan létí òkun ó ní yá ọmọlúwa ó ní ẹgbẹ́ omi fún hàn ẹgbẹ́ omi ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n ti rọ omi sẹ́gbẹ̀ẹ́ òkun wọ́n wọ́n ní ọkùnmẹ́ wá ṣe bẹ́ẹ̀ tán. Bàtàkọ̀jú ní sáàtì ìnáyìn bí ṣàndúrókè ní lọ́mọ́rin. Láti ọgọ́rùn-ún mẹ́rin ọdún. Gbogbo ọgbà ìyá ti sọ́dá. Láti ọgọ́rùn-ún mẹ́rin ọdún tí wọ́n ti sin ànábì Yusufa. Níjọ́ tí wọ́n tún gbé jáde níjọ́ náà pósí tí wọ́n fi sí pósí nínú ìlànà tí wọ́n ní ó àwa mùsùlùmí ló kó sí o sọ gbọ́ o ilẹ̀ ni yóò jẹ àwa àwọn àgbẹ̀bí ọlọ́run nílẹ̀ yìí jẹ wọ́n yìí sì fi kó sí ìsìn wá nílànà ìsìlámù o ẹ má fi kó sí sùfù mọ́ o ọlọ́run ikú rere ọlọ́run èèpà wa o bó bá jẹ́ páwọn tẹ́ ẹ tí wọ́n fẹ́ fi sin onítorí tó gbọ́ ṣùgbọ́n ká bẹ́ lọ́run àtúbọ̀tán rẹ ikú rere ọlọ́run ó ṣe fà á ẹlẹ́ra kó sí wa kì í sọ̀rọ̀ ìsìlámù o tó bá fẹ́ bá nínú àjẹ́ náà. gbogbo wa kó sì kí wọ́n fi sán ìjọ náà wọ́n bá ń bẹ̀ wọ́n sì tún wo Yúsúfà àlẹ́sọ̀lá wọ́n sì tún wò nínú pósí báyìí. tó dàbí ẹni pé àbójọ́ yẹn ni wọ́n gbé bẹ̀. ọ̀làǹdà àmàlẹ́ ló ń ta àbúrò táwọn. wọ́n ti gbé pósí rẹ̀ báyìí ẹnu ní ẹsẹ̀ gbé lásán báyìí ọlọ́ni òṣùpá ọyá tún padà lòṣùpá ló tún ṣẹlẹ̀ gbẹ̀gbẹ̀ jẹ́ ẹ bá gbé títí wọ́n fi dé mẹ́sà. ọ̀dàbọ̀dà Musa alayhi salamu inda àbáyé Ibrahim wa Ishaq wa Yaqub alayhi salatu wa salam. àgbẹ̀ àyíṣà ọgbà ọlọ ibi àwọn bàbá rẹ sùn sí ànábì Ibrahim Ishaq Yaquba ibẹ̀ ló náà sùn àwọn anabi nípa báyìí ti tó a ní ìkéde. Ah, àti ọlọ́ọ̀lọ́ọ̀ bẹ́lọ́ ah, àti ṣe bísùn láyà ti bẹ̀rẹ̀ dákun ọlọ́run gbogbo wa jẹ́ kó lè wọ́n máa lékún o yá ní àṣeyọrí àlùbáríkà o gbàdúrà wa o gbogbo ohun tí a gbọ́ tá a sọ ẹni ó sọ ẹni ó wù ọlọ́run yóò sọ aláǹfààní tó a gbọ́ ìkéde o. Thank you. for anything.